يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أدوك فلو الحمد لله أتدوك فلو لك سي الحمد لله الله وبعتي وشيني ورنفوا láti lè túnmà tẹ̀síwájú nínú tafsiru wa lẹ́ni níbi tí a gbé bẹ̀rẹ̀ tafsiru wa nírọ̀lẹ́ ó náà ní suratu nisa aya àbí ká sọ pé sura tọ́lọ́wọ́n bá ti ń bá wa sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú obìnrin bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe odó ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú obìnrin nìkan lọ́lọ́run ọba sọ nínú súrà náà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan ń bẹ èyí tó ṣe pàtàkì tó ní í ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọbìnrin yálà nígbà tó ń bẹ ní ọlọ́mọge ni ó tó ń dẹni ọkùnrin àbígbà tó ń bẹ nílé ọkọ gẹ́gẹ́ bí ìyàwó àbígbà tí òun náà padà tún wá dìyà gbogbo àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ obìnrin ṣé obìnrin má ṣe dédìí ẹ̀ obìnrin gbogbo ẹ̀ lọ́wọ́n bá sọ nínú sóra yìí bákan náà ojúṣe àwa ọkùnrin gẹ́gẹ́ bí ọkọ lórí àwọn ìyàwó tọ́lọ́wọ́n bá fún wa táàfin ní lùgbà ọlọ́run lérí àwọn obìnrin tọ́lọ́wọ́n bá jogún fún wa nítorí wípé ó wu ọlọ́run náà ló ṣe ìdẹ̀ra rẹ̀ léwa lérí pé ká máa níyàwó ó wu ọlọ́run náà ló fi àwọn ọkùnrin sí ọ̀gá lérí àwọn obìnrin pé ọkọ ni ó máa jẹ́ aláṣẹ lérí àwọn obìnrin torí pé kìí ṣe wípé ibòmí ń bẹ tó yẹ pé tá a bá ní ká fi owó ká fi dúkìá ká fi tó ni ìgbà mi ń bẹ obìnrin mi ó lè lówó lọ́wọ́ jọ kọ lọ ìgbà mi ń bẹ ìyàwó mi ó lè ní dúkìá lọ́wọ́ jọ kọ lọ ṣùgbọ́n lọ́wọ́n bá fi dá wa lójú pé àrèjà ló kọ́ wà mú na alánisa. àrèjà ló kọ́ wà mú na alánisa. ọlọ́wọ́n bá fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ nínú súrátù nìsa ìpọkùnrin ni ó máa jẹ́ aláṣẹ lérí àwọn obìnrin gẹ́gẹ́ bí ọkọ ni àbí gẹ́gẹ́ bí olùdarí ìlú a kìí fi obìnrin ṣe pírẹsidẹ́ǹtì òfin tọ́lọ́run ni anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n láwọn tí wọ́n bá fi obìnrin ṣe adarí àlámọ̀rí ayé wọn irú ìjọ bẹ́ẹ̀ fún òlé láṣeyọrí léyìí tó ń túmọ̀ sí wípé kí ni ẹ̀tọ́ obìnrin kí ni tí ì ṣe ẹ̀tọ́ obìnrin tí wọ́n ń pè lẹ́tọ̀ obìnrin lásìkò tá a wà yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lọ́lọ́wọ́n bá fẹ́ jẹ́ kó yé wa nínú súra tá a fẹ́ mọ̀ pé ẹ o súratu nisa ẹgbà ọ̀rọ̀ kan ní ọlọ́run sọ kalẹ̀ fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam ní ìlú madina nítorí pé àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìwọ̀ ẹ̀tọ́ láàrin ara ẹni síra ẹni ó pọ̀ púpọ̀ nínú súra náà súra yìí súra tún mọ̀dẹ́níyà súra mọ̀dínà ni ọlọ́run bá ti ọlá rẹ̀ ga ó ń bá wa sọ nínú alukur'an أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان لكم ركيبا abẹ̀rẹ̀ tútúmọ̀ Qur'an pẹ̀lú wíwáṣọ́ fífi ọlọ́run ọba ṣe olùṣọ́ni kúrò lọ́dọ̀ ṣètọ́n ẹni ègbé ẹni ẹ̀kọ́ bismillahirrahmanirrahim abẹ̀rẹ̀ tútúmọ̀ al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run arrahman ọba tí ó kẹ́ gbogbo wa láyé arahim ọba tí ó kẹ́ odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan tó bá rújọ́ gbòǹde alkiyama ọlọ́run mọ́ṣẹ́ kàwá kúnnú ẹni tí ó kẹ́ ọlọ́run ọba ni ya ayyuhan nasu ttaqu rabbakumul ladhi khalaqakum min nafsin. الذي خلقكم من نفس واحدة ọlọ́run ọba ní yá ayọ̀ anas ọlọ́run ní mo pe gbogbo ẹ̀yin èèyàn pátápátá láì yọ ẹni tí kìí ṣe mùsùlùmí gan ọlọ́run ọba pe gbogbo wa ọlọ́run ọba ní yá ayọ̀ anas taqu ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn ọlọ́run ọlọ́run ọlọ́run ọba dojú ọ̀rọ̀ yìí àtọkùnrin wa àtobìnrin wa ọlọ́run ọba ní ká páyà òun ọlọ́run tó ń dá wa àwọn àfáà wọ́n ní kí ni tá ń pè ní àtàkùà ìpáyà ọlọ́run ó náà ní ká sin ọlọ́run ní kọ̀ọ̀kọ̀ wa ní ká mọ̀ pé ọlọ́run ló lẹ́tọ̀ọ́ sí ká sìn ká mọ̀ pé ọlọ́run ọba ló yẹ ká bẹ̀rù yálà ẹnìkan ń bẹ pẹ̀lú wa ní ká bẹ̀rù ọlọ́run kò sẹ́ni kankan pẹ̀lú wa kámọ̀ pọ̀lọ́ wọn bá ń rí wa yá ayé annasu takú rabbakum ọlọ́run ọba ní ìpayọ̀ ọlọ́run ọlọ́run ọba fi àtàkùà ìpayọ̀ ọlọ́run ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ súra yìí kó bá a lè yé wa pé àwọn tó ní í ṣe pẹ̀lú ìwọ̀ síra ẹni tọ́lọ́run fẹ́ gbé kọ́ wa lọ́rùn bẹ́ẹ̀ yóò bá bẹ̀rù ọlọ́run ọkọ̀ ò lè ṣe ìwọ̀ rẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ bọ́lọ̀ ń ṣe ni kó ṣe síyàwó ẹ̀ tí ó bá bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà sì nìyàwó ìyàwó ò lè ṣe ojúṣe èyí tọ́lọ́run fẹ́ kó ṣe sọ́kọ bó ti tọ́ àti bó ṣe yẹ bí ìyàwó náà ò bá bẹ̀rù ọlọ́run ọlọ́run bá fi bẹ̀rẹ̀ súrà yìí pẹ̀lú gbólóhùn yá ájú àná. الناس اتقوا ربكم الذي خلقكم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من الله بني مكوي وكوي ẹ̀páyà ربكم ọba tó dá yín alẹ́dí yurabbikum ọba tó ń rè yín kí ni ìtumọ̀ rírè wá ìtumọ̀ ẹ̀ náà ni wípé ọba tó yẹ pé yàrìzúkùkùn kọlákọkùn òun náà lọba tó dá yín wá yàrìzúkùkùn ó sì ń ṣe ìjẹ ẹmú fẹ́ni kọ̀ọ̀kan yín ọlọ́run ọba yìí ó wà lẹ́rí yòóyíkùn òun lọba tó fẹ̀mí sí yín lára wà lẹ́rí yúmi ìtòkùn òun náà ni yóò pa yín lásìkò tí ó bá dá fún kó wá ọlọ́run ọba ló ní gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ ọlọ́run ò fi sọ́wọ́ ẹnìkan bó ti wulẹ̀ kó mọ alẹ́kálíkù bá a ṣe dáyé kò sẹ́yìn ọlọ́run alẹ́kálíkù dídẹ́dà wa kò sọ́wọ́ ẹnìkan kan bẹ̀ ọlọ́run ló pinnu ló gbèrò pé òun fẹ́ dá wa wá sáyé láàfin bẹ báyìí alladhi yarzuqukum ọlọ́run ọba yìí ìtumọ̀ rọ́bù nìyẹn olọba tó ń ṣe jẹ ẹ̀mú fún wa ẹ jẹ́ káwọn bá a ṣe pọ̀ tó láyé a sì jẹun ọlọ́run ọba lọba tó ní rízìkù lọ́dọ̀ ẹlòmíín bẹ látara wípé ìjẹ ẹ̀mú kó lè já sí rọrùn yóò ní òun ò tiẹ̀ ní níyàwó kíjẹ òun ó lè já sí rọrùn tó bá sì wù Ọlọ́run àìníyàwó rẹ̀ gan-an lóun nìkan àti jẹ àti mu adi wàhálà bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ó lè níyàwó méjì ó lè ní mẹ́ta ó lè ní mẹ́rin ọmọ ó sì lọ rẹ̀rẹ̀rẹ̀ ńlẹ̀ wọ́n ó sì máa jẹ wọ́n ó máa mu pẹ̀lú rọrùn ọlọ́run ọba ló ní rísíkù ìjẹ́ ẹ̀ mú ọlọ́run ọba ló ní lọ́dọ̀ tẹ́lẹ̀ yóò bá yé wa ẹ jẹ́ ká wo àwọn ẹyẹ bẹ́lẹ̀ yóò bá yé wa ẹ jẹ́ ká wo àwọn ẹranko dábàá. nínú àwọn ẹranko omi ń bẹ kò ní kúrò níbi tó wà ìjẹ́ ẹmu ló sì wà máa bá ń bẹ̀ ọlọ́run ọba lọ́ba tó ní rísíkù tí ń ṣèjẹ́ ẹmu fúnni yòòyí ó ń lọ́ba tí máa yé ni ọba tí ó máa sọ wípé lágbájá ọmọ lágbájá ọgọ́rùn-ún ọdún ni ó lò láyé gbọ́gọ́rùn-ún ọdún ó sì pé tásìkò òkú kó wá bá tó bí gbogbo ayé bá ní kó má lọ yóò fàyè lẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayò annasu takú rọ́bàkùnmó lẹ́dí kọ̀lákọ́kùn mi nàfsìn wáhídà ọlọ́wọ́n bá ní mo pẹ̀yìn èèyàn ẹ páyà ọlọ́run ẹ páyà rọ́bàkùn ọba tí ń rè yìí bí ìgbà tá à ń sin nǹkan ọba tí ń rè yìí tí ń sìn yìí alladhi khalaqakum. ọ̀kan nínú iṣẹ́ rẹ̀ ó náà ni pé ọlọ́run ọba yìí lọ́ba tó dá yín. min nafsin wahida. ọlọ́run ọba ń sọ fún wa nígbà tó ti ní kápá òun ọlọ́run ọba tán ó tún wá ń ṣàlàyé fún wa agbára òun agbára rẹ̀ lérí ọ̀nà tó gbà dá wa tá fi ń jẹ́ èèyàn lénìí ọlọ́wọ́n bá ní rabbakumul ladhi khalaqakum ọlọ́wọ́n ní ẹ̀pá ọlọ́wọ́n bá èyí tó dá yín min nafsin wahida ọlọ́wọ́n tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo ẹ̀mí baba ńlá wa Adam ọlọ́wọ́n bá dá yín látara Adam wa khalaqa minha zawjaha látara Adam ọlọ́wọ́n bá fa ìyá wa Hawa àwùyọ látara Adam وبث منهما رجالا كثيرا ونساء látara Adam àti Hawawu látara àwọn méjèèjì ọlọ́run ọba ń mú jáde rìjálán àwọn tó pọ̀ nínú àwọn ọmọ lọ́kùnrin wà nìsá ọlọ́run tún mú jáde látara Adam àti Hawawu àwọn tó pọ̀ nínú àwọn ọmọ lóbìnrin ọlọ́run ọba tó ṣe eléyìí ọlọ́run ń sọ fún wa ìdí pàtàkì tó fi yẹ ká bẹ̀rù wọn ọlọ́run àwọn nǹkan tó ṣe pé òun nìkan ló lè ṣe kò sẹ́ni tó lè ṣe òun nìkan ló nìkan pẹ́ kò sẹ́ni tó nìkan pẹ́ lérí àwọn nǹkan náà bẹ́ẹ̀ nìkan bá ń sọ fún ni wípé bẹ̀rù ayé nígbà mẹ́wàá kó tó bẹ̀rù ọlọ́run nígbà kan ó dáa tó wáyé pé nta fẹ́ máa sọ yìí ayé lè ṣe àjẹpọ̀ yẹ ká bẹ̀rù wọn náà ṣùgbọ́n tí wọn ò bá lè ṣe àjẹpọ̀ lọ́wọ́ nìkan ló yẹ ká bẹ̀rù kí ni nǹkan náà alẹ́dì kọlákọ̀kọ̀ àlàkálíkù dídẹ́dà ẹ̀dàkùn ta ló tún lè dẹ́dà lẹ́yìn ọlọ́run tó wáyé pé nìkan tún bẹ ta tún lè máa bẹ̀rù ni lẹ́yìn ọlọ́run bóyá àrígbọ́pọ̀ náà dẹ́dà kan rí kò sí ọlọ́run ọba lọ́ba ti ń dẹ́dà. láàyè míì nínú alukur'an ọlọ́run bá fi wá wípé ìdẹ́dáhùn gan ó sọ́dọ̀ràn yẹn fún wa pé ká sin òun ọlọ́run torí pé ẹni tó dání làásìn níyẹ̀yẹ́ ní kọ́mọ ènìyàn máa sin òkúta níyẹ̀yẹ́ ní ènìyàn omi níyẹ̀yẹ́ ní ènìyàn máa sin nǹkan lẹ́yìn ọlọ́run tó dáa nítorí pé tá a bá bí léèrè ẹni tí ń sin omi sómi ẹni tí ń sin òkúta ẹbí léèrè ṣókúta ló dáa ẹni tí ń sin odò ẹbí léèrè ṣódò ló dáa gbogbo wọn náà ni wọn máa sọ pé kì í ṣodò kì í ṣomi kì í ṣòkúta èyí tí wọn máa sọ náà ni pọlọ́n ló dáa kí ló wáá dé tó wọn sin ọlọ́run ọ̀hún ọlọ́run ọba ní ẹ̀pá òun ọlọ́run nìkan alladhi khalaqakum ọlọ́run ọba tó dá yín min nafsin wahida ọlọ́run ọba yìí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó látara ẹ̀mí kan ṣoṣo náà ló gbé dáyín ẹ̀mí kan ṣoṣo ọ̀hún náà ni Adam ọlọ́run ọba dá ànábì wa Adam aleyhi salatu wa salam ìgbà tọ́lọ́run ọba dá tán. wa khalaqa minha zawjaha. ọlọ́run ọba wa mú jáde látara Adam ọlọ́run ọba dá Adam ń bẹ nínú àlìjọ́nà tọ́lọ́run ọba dá sínú ọgbà tó dá sí Adam ń bẹ bẹ́ẹ̀ ọlọ́run wá pinnu wípé òun tún fẹ́ dá ẹ̀dá míì léèyàn ṣùgbọ́n tẹ̀ríkìbù tiẹ̀ kò ní dà gẹ́gẹ́ bíi ti Ádámù òun ó máa jẹ́ ẹ̀yà míì kí wọ́n bá a lè jọjọ lè máa gbé kígbèsè ayé lè rọrùn láàrin ara wọn ọlọ́run wá pinnu kóun fẹ́ dá obìnrin nítorí wípé tọ́lọ́ ń bá wá ṣe ẹ̀dá obìnrin gẹ́gẹ́ bó ṣe ṣẹ̀dá àtọkùnrin ní ìṣẹ̀mí ò ní rọrùn kéèyàn fẹ́ fẹ́yàwó kó ṣe gbọ́kùnrin ni ó máa fẹ́ níyàwó lọ́mọ sọ fún ọkùnrin pé dáná oúnjẹ fún mi kí n tó dé o yóò ní ọjà wèrè ni àbẹ̀wò ṣùgbọ́n obìnrin yóò sì rí sí nǹkan àdùnnú pé òun dáná oúnjẹ fọ́kọ òun kó tó dé nítorí bá a ṣe dá wọn ọlọ́run ọba ló dá wọn bẹ́ẹ̀ ọlọ́run wa ń fi yé wa nínú àyà yìí wípé nígbà tí a dá ádámù tán àwa kún lóorun ó sùn nígbà tó sùn ọlọ́run wa mú jáde látara ẹ̀fọn rẹ̀ al èyí tó jẹ́ ti apá àlàáfíà ọlọ́run wa fà á yọ láti bẹ̀ ẹ̀fọn àrùn lọ́lọ́run wa mú jáde tó fi wá dá ìyá wa Hawaawu tí í ṣe obìnrin bóyá látara abẹ náà ni àwọn onímọ̀ ètò ìlera ni wọ́n ti rí pé tó bá fẹ́ ṣiṣẹ́ abẹ kán máa kun ẹni tí wọ́n ṣiṣẹ́ abẹ fún lóorun nígbà tó bá wá sùn tí wọ́n fi ṣiṣẹ́ abẹ fún kò ní mọ tí ń ṣẹlẹ̀ anábì Adam ọlọ́nkùn lóoru ó sùn ọlọ́run wá yọ ẹ̀fọn ara wa ó náà ní ọwọ́ ìkan orí òkè pátápátá ibi ẹ̀fọn à ẹ̀fọn a èyí tó ń bẹ lókè yẹn ẹ rí i pé bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ èyí tó wà lókè pátápátá ìyẹn ló tẹ̀ èyí tó wà tẹ̀ gan lọ́wọ́ ọba mú ló fi dá ìyàwó Háwáò nínú ẹ̀fọ́ ọkùnrin. anabiwa muhammad sallallahu alaihi wa sallam onígbà tó wá rí bẹ́ẹ̀ fa'in zahabta tuqimuhu kasarita tó o bá wá ní ẹ̀fọ́ ẹ̀ bó ṣe rí hun bó ṣe tẹ o wá fẹ́ nà tó o bá fagídí nà lẹ́ẹ̀kan náà yóò kàn. wàyí ní stamta'ata biha istamta'ata biha wà fiha iwaj tó o bá lò ó fẹ́ máa gbádùn ó fẹ́ máa lò ó ó fẹ́ máa fi ṣàǹfààní ọ wàá gbà kámú lérí bó ṣe tẹ̀hún náà. mìndílà ọlọ́run ọba dá wọn látara àwa pàápàá jùlọ látara ẹ̀ fún àbá ibẹ̀ la ti dá obìnrin wa inna in fi dila'in a'la ẹ̀fọ́n àwa sì nìyí ibi tó tẹ̀jù níbi ẹ̀fọ́n ara wa ó náà ní ọwọ́ ìkángun orí òkè pátápátá ibi ẹ̀fọ́n à ẹ̀fọ́n à èyí tó ń bẹ lókè yẹn ẹ rí i pé bó ṣe lọ bó ṣe lọ bó ṣe lọ èyí tó wà lókè pátápátá ìyẹn ló tẹ̀ jù èyí tó wá tẹ̀ jù gan lọ́lọ́run ọba mú ló fi dá ìyá wa Hawau nínú ẹ̀fọ́ ọkùnrin. anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó nígbà tó wá rí bẹ́ẹ̀ fa'in Tukimu tuqimuhu kasarita tó o bá wá ní ẹ̀fọ́ ẹ̀ bó ṣe rí un bó ṣe tẹ̀ ń wá fẹ́ nà tó o bá fagídí nà lẹ́ẹ̀kan náà yóò kàn. wàá ní stamta àtàbíhá stamta àtàbíhá wà fi ya iwájú. tọ́ba lo fẹ́ máa gbádùn o fẹ́ máa lò ó fẹ́ máa fi ṣàǹfààní ọ wàá gba kámú lérí bó ṣe tẹ̀hún náà. ó ra máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó tó gba títò tí o bá sì gba títò ó máa bá gbé pẹ̀lú bó ṣe tẹ̀hún nítorí wípé tó o bá lọ fẹ́ nà á lágídí nínà lágídí yẹn yóò padà já sí pé kó kán tó bá sì ti lọ kán tọ̀lá kò há àjẹpọ̀ ọkọ̀ obìnrin lẹ́nu. anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ń sọ fún wa nínú ọ̀rọ̀ yìí wípé dídá tí ọlọ́run ọba dá ìyá wa Hawwau látara èyí tó tẹ̀ jù níbi ẹ̀fọn Adam ìyẹn ń jẹ́ òwe fún wa látọ̀dọ̀ Ọlọ́run kó lè fi yé wa wípé gbogbo tí ń jẹ́ obìnrin bí wọ́n ṣe wulẹ̀ kí wọ́n dáa tó títẹ̀ kọ̀dọ̀rọ̀ kọ̀ọ̀kan yóò máa bẹ lára wọn bó ti wulẹ̀ kó dáa tó wọ́n mọ níbi tí wọ́n mọ kù sí bó ti wulẹ̀ kí wọ́n pẹ́ tó wọ́n mọ láwọn ibi tí ó mọ yọ́lẹ̀ tó o bá ti wá rí bẹ́ẹ̀ ibi tí ìyàwó kọ́wọ́ wàá yọ ọ́ lẹ̀ sí yóò wà mọ yàtọ̀ síra wọn ẹlòmíín bẹ ìyàwó tiẹ̀ yóò máa gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo tó bá fẹ́ kó máa ṣe náà ni ó máa ṣe fún amálábala nǹkan míì ó lè yọ ọ́ lẹ̀ fúnru obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹlòmíín bẹ níbi tíyàwó tọ̀hún tó ti yọ ọ́ lẹ̀ ìyàwó tiẹ̀ á pé níbẹ̀ lóbi jẹ́ pé a kì í fi ọmọ wọ́mọ àyèfobìnrin wé obìnrin wípé lọ́wọ́ ìyàwó mr alágbájá lọ́wọ́ bí ṣe ń ṣe àwọn dáadáa kan náà ń bẹ lára ìyàwó tiẹ̀ náà tí ò sí lára ti ìyàwó mr alágbájá torí pé bọ́lá wọn bá ṣe dá wọn nìyẹn kó wá wàá máa ṣe sùúrù pẹ̀lú ẹni tọ́lọ́ ń bá kádàrá kó pè níyàwó tiẹ̀ ó wàá máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ torí pé tá a bá lọ wò pilẹ̀ ibi tóbìnrin ti wá látara ẹ̀fọn hà èyí tó tẹ̀ ibẹ̀ náà la gbé dá wọn ó wàá máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ẹ wàá ẹ̀jọ̀ máa gbé bẹ́ẹ̀ ọlọ́run ọba fi ń sọ wípé alẹ́dẹ́ kọlákọ̀kùn mi. mi nàbùsí wàhídà wàhálà kọ́mínì hà zàwùjà hà. وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ọlọ́wọ́ la dá yín látara ẹ̀mí kan ṣoṣo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yín náà látara ẹ̀mí kan ṣoṣo ni gbogbo yín ti jáde látara Ádámù wàhálàkọ́ mi ní àṣà ọjà ha a sì mú ìyàwó àwáwù àmújáde látara ẹ̀fọn a òsì bàbá wa Adam bàbá sami ni wùmá rìjàlá kẹsìrà wà nìsa ni àwa mú àwọn ọ̀pọ̀ nínú àwọn ọmọ lọ́kùnrin àti lóbìnrin amú wọn jáde látara Adam àti Hawawu àwọn àfọ onítàn wọn lákọ̀ọ́kọ́ tí Adam ó bímọ ìbejì ló bí that is àwáwò tí ó bímọ ìbejì ló bí ẹ̀kejì tí ó bímọ ìbejì ló bí ẹ̀kẹta ìbejì ẹ̀kẹrin ìbejì ẹ̀karùn ìbejì ẹ̀kẹfà ìbejì ó bóyá ń bí lọ nìyẹn nítorí àdéhùn tọ́lọ́ pọ́lọ́ ń fẹ́ kéèyàn ó pọ̀ lérílẹ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ló ní ètò bó ṣe máa ń rẹguléètì iye èèyàn tọ́lọ́run bá fẹ́ kó wà lérílẹ̀ lọ́dún kan ọlọ́run ti mọ iye tí ó wà lérílẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní láàrin ìṣẹ́jú àáyá kan báyìí within a second ó kéré ju ẹ̀mí márùn-ún lọ within a second ẹ̀mí márùn-ún yóò lọ wọ́n kàn fojú kù ni oṣù mẹ́kọ̀ọ́ tún jù bẹ́ẹ̀ lọ ló fi jẹ́ pé ọlọ́run mọ gbogbo bó ti wulẹ̀ ká ṣe sẹ́ńsọ̀ ká ka yé wa a lè bọ́ sí déédéé iye èèyàn ti ń bẹ lérílẹ̀ torí pọ́lọ́ àwọn ọba ti rẹguléètì ẹ̀ ọmọ ye àwọn èèyàn tó ń fẹ́ kó ṣẹ́kù ọmọ ye àwọn tí yóò kúrò ń bẹ̀ bó bá wu ọ lọ àjàkálẹ̀ àrùn lè ṣẹlẹ̀ àwọn èèyàn á kú lọ lọ́kún tsunami lè ṣẹlẹ̀ àwọn èèyàn kú lọ nítorí pé gbogbo ẹ̀ ó lọ máa forí sọ iye àwọn èèyàn tọ́lọ́ ń fẹ́ kó wà láyé láwọn àsìkò tó wù ọlọ́run ọba ní òun lòún mú ọkùnrin jáde obìnrin púpọ̀ ọkùnrin púpọ̀ òun mú wọn jáde látara Ádámù àti Hawahu láì ní ṣe pẹ̀lú inú ìran tí kó wá ti wá láì bìkítà èdè tí kó wá ń sọ láì bìkítà ààwọ̀ tó ní kálukú gbé wáyé ọlọ́run ọba ló dá gbogbo wa yálà ó jẹ́ran èèyàn dúdú ni ó jẹ́ran èèyàn funfun ni ó jẹ́ran èèyàn pupa ni èyíkéyìí tó jẹ́ kúlùkùn min Adam gbogbo alátọ̀dọ̀ Adam láti wá. látara àdé eléyìí ni ẹnìkan òfin lè máa ṣe fáàrí pẹ̀lú ìran tó ti wá ẹnìkan ò gbúdọ̀ máa ṣe fáàrí pẹ̀lú ìdílé tó ti wá. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى ọlọ́wọ́ ọba tó dá wa ó ló ń dá gbogbo wa látara akọ àtara abo náà ni gbogbo wa ti wá. وجعلناكم شعوبا وقبائل. a gbúdọ̀ ṣe fáàrí pé nùrán báyìí la wá kò sáàyè fáàrí fún wa látara pé èdè tiwa yìí ó dáa ju tẹlòmíì lọ kò sáàyè fáàrí nítorí pé kí ni kullukum min adam wa adam min turab gbogbo àtọ̀dọ̀ adam láti wá adam gan-an inú yẹ̀pẹ̀ lọ́wọ́n bá ti dá òun náà kí wàá ló yẹ fa fáàrí ọlọ́run ọba ni wàá bá sàmì ní hùmà. rijalan kasiran wa nisaa. ọlọ́run ni àwa mú ọ̀pọ̀lọpọ̀ lọ́kùnrin amújáde látara adam àti hawaahu. amọ́pọ̀lọpọ̀ jáde lóbìnrin látara ádámà àti hawa o. واتقوا الله الذي تساءلون به ha ọlọ́run ọba ni wattaqullah ọlọ́run ní etí yín mélòó ìgbà ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ní ya ya ayyuhan nasu ttaqu rabbakum ọlọ́run ní mo pè yín èèyàn ẹ páyà ọlọ́run ọba yín ọlọ́run tún wá ní wattaqullah àníṣẹ́ ẹ bẹ̀rù ọlọ́run ọba yín ọlọ́run tún tún sọ lẹ́ẹ̀kejì kápá ẹ̀ ọlọ́run alẹ́dẹ̀ tasá àlónàbìyí ọlọ́run ní ẹ bẹ̀rù ọlọ́run ọba tẹ̀ fi máa bẹ̀rẹ̀ yín tọ́lọ̀ ọba dójú ẹ̀ èyàn sọ pé mo fọlọ́ ń bẹ̀ ọ́ ọlọ́run ọba lẹ́ẹ̀ẹ́gbà tẹ́ ẹ mọ̀ kó yẹ kẹ́ fi bẹ̀rẹ̀ yín ẹ ṣe bẹ̀rù ọlọ́run ọba ọ̀hún ǹjẹ́ bẹ̀rù bá ń bẹ lẹ́mìí ẹ tó fọ búra ǹjẹ́ bẹ̀rù bá ń bẹ lẹ́mìí tiẹ̀ kan tó sọ pé mo fọ ọlọ́run bẹ̀ ọ́. wátàkùnlọ́ alẹ́dí tàṣà àlùnàbí. ọlọ́run ní ẹ páyà ọba tẹ fi máa bẹ̀rẹ̀ ayín bí nǹkan bá dojú ẹ̀ tán ọ̀dà mo fọ ọlọ́run bẹ̀ ó ti fọ bá kọ́ ọlọ́run kí ló tún kù mọ́ ẹlòmíràn wàá sọ pé ọba àfọlọ́n bẹ̀mí ọba àbíkí nìkan bẹ̀mí etí ṣe níṣe níjọ́ kan ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ní ẹnu ọ̀nà ilé rẹ̀ ó ń gbọ́ ariwo ìjà kan ẹnìkan wá ń sọ wípé wallahi la afal wallahi la afal mi nígbà mo fọlọ́n búra mi nígbà àwọn yẹn sáà ń rọ wọ́n ń bẹ̀ yọrọ fi kú náà wallahi mi nígbà anabi sallam wá jáde anabi ní ainal muta'alli billah allah yaf'al khayran aw kama qala anabi ní ta lẹni tí ń fọlọ́ wọn bá búra fún òun ní ṣe dáadáa wọ́n fẹ́ lọ́wọ́ bá ń bẹ̀ olóhùn nígbà kì í ṣe wà dáadáa kì í ṣe ṣe sí tó dáa wọ́n bí nítorí tọ́lọ́hún onítìyín rẹ̀ sọ̀hún kì í ṣe ṣe sí mùsùlùmí. ọlọ́run bá ní wattaqullaha ọlọ́run bá ní ọlọ́run alladhi tasaaluna bi ọlọ́run ní ẹ ọlọ́run ọba tẹ́ fi máa bẹ̀rẹ̀ tọ̀rọ̀ bá dojú ẹ̀ tán ọlọ́run ọba náà wàlẹ́ àròhàm bẹ́ẹ̀ sì ni ẹ bẹ̀rù ẹbí ẹ má jẹ́ ẹ má jẹ́ ó ṣe pé látọ̀dọ̀ rẹ lókun ẹbí ó ti já ọlọ́run bá ní okun ẹbí bó ṣe mọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run ọba rahmanu ni orúkọ rahmanu yẹn òṣùkọ̀ mìíràn rọ́hàm wọ́n mú jáde látara okun ẹbí. ọ̀la ànábìyà sálà wà pọ́lọ́ ní ẹni tó bá lè dokun ẹbí pọ̀ òun ọlọ́run òun ó dà á pọ̀ yóò rí àánú ọlọ́run wà máa ń kọ̀tọ́ àhú ẹnikẹ́ni tó bá jẹ́ okun ẹbí kọ̀tọ́ àlọ́ ọlọ́run ó já àlámọ̀rí oore tiẹ̀ náà anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tó bá ń fẹ́ anyosaulahu fi ajalihi ó ń fẹ́ kọ́lọ́hún ọba lọ́hùn lára kẹ́mi ogun tó sì ń fẹ́ wàyíwásáwò làwọn fi rìsíkì tó sì ń fẹ́ kọ́lọ́hún ó gbà àdìsíkì òun ẹni tó bá ń fẹ́ bẹ́ẹ̀ kí lànàbì ní kó máa ṣe fàlìyásílẹ̀ rọ̀hìmá ànàbì ní kó yá máa da okun ẹbí pọ̀ kó da okun kíni pọ̀ kó máa da okun ẹbí pọ̀ ṣùgbọ́n láwùjọ wa lẹ́nìí látara àwọn tá à ń gbọ́nu tẹlifíṣàn ọgbọ́n ọlọ́gbọ́n èrírí ayé tí wọ́n ti sọ fún wa wípé àwọn èèyàn wa ẹbí wa ló ń ṣe wá ẹlòmíì wọn ó sọ fún pé ìyá rẹ̀ gan ló ń ṣe ebi ó mọ̀ pàyà ẹ̀ kò ní lọ béèrè ìyá rẹ̀ wọn ó sọ fún wípé àwọn àfáà mi gan lè sọ fún pé sàárà lè ṣe kò gbọdọ̀ yọjú sí ìyá ẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ń jìyà wọn lẹ́gbọ̀n rẹ̀ gan ní í ṣe tó bá yọjú sẹ́gbọ̀n rẹ̀ àdìsíkì rẹ̀ yóò dínkù kódà ẹlòmíín bẹ wọn ò sọ fún wípé tó bá fẹ́ máa ṣe dáadáa kó máa ṣe dáadáa sára àtàní kó máa ṣe dáadáa sára alé ká má bàa tẹ ìràwọ̀ rẹ̀ rì ó ń bẹ bẹ́ẹ̀ ọlọ́run ọba ni wattaqullaha alladhi tasaaluna bihi wal arham. ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù okùn ẹbí kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé okùn ẹbí ò gbúdọ̀ já látọwọ́ wa àwọn mi a máa túmọ̀ àyà yìí wípé wattaqullaha alladhi tasaaluna bihi wọ́n sọ pé ẹ bẹ̀rù ọba tẹ́ ẹ fi máa ń bẹ̀rẹ̀ ayín wàlẹ̀ àròhámà ẹ sì bẹ̀rù okùn ẹbí tẹ́ ẹ fi máa ń bẹ̀rẹ̀ ayín hàn ìtumọ̀ ẹ̀kọ́ nìyẹn àyè fokùn ẹbí àyè tó mo fokùn ẹbí bíọ̀ irọ́ ọlọ́run làá fi bẹ̀yàn ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ní pé wá takùn lọ́hà ẹ bẹ̀rù ọlọ́run alẹ́dí tasa alúnàbìyí ọba tẹ́ fi máa ń bẹ̀rẹ̀ ayín nígbà tọ́rọ̀ ọba dójú ẹ̀ wàlẹ̀ àròhámà atifu nìyẹn wattaqul arhama ẹ bẹ̀rù okùn ẹbí kí ni túmọ̀ ká bẹ̀rù okùn ẹbí méjì ó ṣe pé látọ̀dọ̀ rẹ lókun ẹbí ó ti já jọmọ ẹja bira wa léèrè ìjókun ẹbí ṣé ó ń dè bó ti yẹ kó dè látọ̀dọ̀ mi ǹjẹ́ ó ń dè bó ti yẹ kó dè látọ̀dọ̀ rẹ bí ẹlòmíì ìyá rẹ̀ á pé kalẹ̀ wá o àwọn ọmọ ọba kan rẹ mọ́ bá wọn ṣe o bọ́ ọba ní dáadáa kan fẹ́ tó fẹ́ ṣe fún yàn má ṣe fún wọn o wọn ò fẹ́ràn rẹ ọlọ́run ló fi ọ́ jẹrí wọn o ṣùgbọ́n ṣáà ti wá gbàgbé ni wípé ṣé òun ló lè kátì ẹ̀ láwọn yẹn láníyàn aburú sí tó lè dára rẹ̀ sọ. arákùnrin kan lọ bá anabiwa muhammadu sallallahu alaihi wa sallam ó lè òjíṣẹ́ ọlọ́run oníkàmọ́ ṣe dáadáa sáwọn èèyàn wa ṣùgbọ́n àwọn èèyàn òun ṣe dáadáa sí wọn àṣìlù òun wá kọ̀tàrú ni òun kó wọn mọ́ra àwọn ń pa òun tí wọ́n èé kó òun mọ́ra òun ṣe dáadáa sí wọn ibi ni wọ́n ń ṣe so ànábì ni wọ́n máa ṣe dáadáa dáadáa rẹ tó ń ṣeun ó dà gẹ́gẹ́ bí ẹni pé òun fún wọn ní eérú gbóná jẹ ni bí wọ́n máa jẹ dáadáa tiẹ̀ máa ṣe eléyìí ti tó fún wa ẹlòmíín wá ń bẹ lẹ́ni tó ṣe wípé mọ̀lẹ́bí tó ń tò ọlọ́run ọba fi ta kókó pàtàkì nínú mọ̀lẹ́bí ẹni tó ọlọ́run ọba ti gbé sípò náà ọlọ́run ló yàn ó sípò náà ẹlòmíín bẹ bí nǹkan kan bá dojúrú nínú ẹbí bí wọn bá ti rí ọ̀rọ̀ wò níyanjú kódà ó lè má sùn gan làgbà ṣùgbọ́n bóyá ọlọ́run ọba bò ó láṣìírí àbí ó lè jẹ́ pé ọlọ́run ọba fún un ní làákàyè ọlọ́run ọba fún un lọ́gbọ́n ọlọ́run ọba fún un ní mímọ̀ tọrọ mọ̀lẹ́bí bá wá délẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń gbé wá kó má jẹ́ kó sú òun nítorí ìbáàdà ó náà ni dídá okùn ẹbí pọ̀ ìsìn lọ́ọ́ ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam onílàáyà dẹ̀kọ́lù lìjànnáta kọ́ọ̀tì ọ̀rọ̀hìmì òṣìṣẹ́ ọlọ́wọ́n bá lẹ́ni tó kùn ẹ́ bí bá tọwọ́ rẹ̀ já kò ní wà lìjẹ́nà ẹlòmíì wà ń bẹ lẹ́nìí látara wípé ọlọ́wọ́n bá ní kẹ́sìn ó yẹ òun ṣẹ̀sìn ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ kọ̀ọ̀kan tẹ́sìn ò tí ì yé wọn kì í fẹ́ rí wọn sanabi ṣe bẹ́ẹ̀ anabi ò ṣe bẹ́ẹ̀ ó kun wọn mọ́ra ni ó ṣe wáàsí fún wọn ó lọ wò ó ṣe ziyara wọn bára wọn ò bá yá ó lọ bẹ̀ wọ́n wò bó o bá ní ó fún wọn má sọ pé gbogbo ọmọ wọn kò séyìí tó ń lo jab gbogbo ọmọ wọn kò séyìí tó ń ṣẹ̀sìn lọ súnmọ́ wọn ìwọ náà lọ máa ṣe wáàsí fún wọn má torí pé bí rẹ ni wọn ọlọ́run ọba ni wọ́n tọ́kù lọ́ọ̀ha lẹ́dí tọ́sẹ̀ àlọ́ ọlọ́run ni páyọ̀ ọlọ́run. tẹ́fí ń bẹ̀rẹ̀ ayín ẹ̀sì bẹ̀rù okun ẹbí ẹmẹ́jẹ̀ òjá látọwọ́ yín. Inna Allaha kana alaykum raqiba. orúkọ ọlọ́run tó dá wa ó ń gbogbo wa báyìí ó ń sọ́kó wa lérí ìwọ̀ tọ́lọ́ ń làbọ̀ kó wa lọ́rùn ọba ń wa lọ́nà tí kó wa ń gbà á Si Kana alẹ́ èkó rọ̀kí ọlọ́run ó sì wo bí kó wá ó ṣe ṣe é sí ìwọ tọ́lọ́run ó yàn ní baálé ilé báwo ló ṣe ń so okùn ẹbí pọ̀ sí ìwọ tọ́lọ́run bá ṣe lọ́kọ lórí ìyàwó báwo ló ṣe ń ṣe ojúṣe rẹ sí lérí ìyàwó ta fún ọ ìwọ tọ́lọ́run bá ṣe níyàwó lọ́dọ̀ ọkọ báwo ló ṣe ń ṣojúṣe rẹ sọ́kọ rẹ sí. Si inna Allah kana alaykum raqiba gbogbo ẹ̀ ló yọ lọ́wọ́ hafizan gbogbo ẹ̀ lọ́wọ́ ọba ń rí gbogbo ẹ̀ lọ́wọ́ ọba ń jẹ́rìí sí gbogbo ẹ̀ lọ́wọ́ ọba mọ̀ kò sí kan tó pamọ́ fọ́lọ́run. wa atul yatama amwalahum wala tatabaddalu al-khabitha bit-tayyib wala ta'kulu amwalahum ila amwalikum. إنه كان حبا كبيرا ọlọ́run ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run ọba tí ń bá wa sọ̀rọ̀ lọ́nà tí yóò gbà yé wa ni ọlọ́run sọ̀rọ̀ nípa abẹ́ẹ̀kọ́ àwọn tí okun ẹbí kó sínú àwọn iṣẹ́ tó ní í ṣe ọ̀kan ni nínú ẹbí wa tẹnìkan fààyè lẹ̀ nígbà tó fààyè lẹ̀ ó lọ́mọ ó fìyàwó lẹ̀ àwọn ọmọ ti dọmọ òrukàn gẹ́gẹ́ bí ẹbí gẹ́gẹ́ bí ojúṣe wa ni a gbúdọ̀ rí àwọn èèyàn tí wọ́n ó dìde láti máa mójútó àwọn ọmọ òrukàn yẹn bọ́lá wọn bá ṣe ní kó máa wáyé nìyẹn bọ́lá wọn ṣe fẹ́ nìyẹn ṣùgbọ́n ẹja wà àwùjọ wa lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ òrukàn wọ́n ń ráre ní ìyà ń jẹ wọ́n kódà àwọn dúkìá táwọn òbí wọn fi lẹ̀ àwọn èèyàn á sì jókòó tì í wọn á máa jẹ ìyẹn wà máa jẹ ọmọ òrukàn ìyẹn ló pọ̀ jù. ọba ni wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham. torí pé nínú mímójútó okùn ẹbí òun náà ni ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ àbí ọba kan rẹ tó fayé lẹ̀ tó sì ní àwọn ọmọ kéékèèké ojúṣe ẹ̀yin tó kù nínú ẹbí ó náà ní kẹ́ ẹ jí gìrì kẹ́ ẹ pín àwọn ọmọ yẹn mọ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa tọ́jú wọn ọlọ́wọ́n bá wá ní àìmọ́ wàá ṣe bẹ́ẹ̀ èèyàn ń dàkun ẹbí nìyẹn torí àwọn ọmọ tí wọ́n fòrò tíyà jẹ wọ́n tí wọ́n sì mọ̀ pé àwọn òbí àwọn ní nǹkan táwọn ọmọ bẹ́ẹ̀ bá wá dàgbà tí wọ́n tiraka tiraka tí wọ́n dàgbà tán ǹjẹ́ okun ẹbí yẹn ǹjẹ́ ò ti já ó ti já nítorí wípé kí ni dúkìá táwọn òbí wọn fi lẹ̀ àwọn ẹbí lójókòó tẹ̀ mọ́lẹ̀ àwọn ọmọ tó wá yẹ kí ìfọ̀kànbalẹ̀ ó máa bẹ fún wọn kí wọ́n má dààmú lérí nǹkan tí bàbá wọn fi ilẹ̀ sáyé lọ wọ́n padà wá dọmọ tí ń ti wíbà ró kiri wọ́n padà wá dọmọ tí ń fìtínà kiri wọ́n padà wá dọmọ tí yà jẹ táwọn ọmọ yẹn bá wá forí lágbó lágbó lágbó tí wọ́n wá jẹ èèyàn ǹjẹ́ wọ́n lè ka àwọn ẹbí ń sẹ́bí àwọn mọ́. ìwọ́ tó wá jẹ́ sábàbí tẹ́bí fi já tókùn ẹbí fi já òun mórí bọ́ wájú ọlọ́run ọlọ́run bá fi wá sọ wípé wà á tulé àtàmà amúhàlàhún ọlọ́run lẹ́yìn ẹbí tí a kó ọ̀rọ̀ àwọn ọmọ òrukàn lẹ́yìn lọ́wọ́ nígbà tí bàbá wọn fà é lẹ̀ àwọn ọmọ òrukàn wọ̀nyí àwọn wo ń pè lọ́mọ òrukàn ọmọ òrukàn ó náà ní ọmọdé tí ò ti bàlágà tí bàbá rẹ̀ fi kú ó ń lọ mú òrukàn ṣùgbọ́n rú wa bá a ṣe jókòó yìí bàbá ní bàbá láyé mọ́ àìsàn ọmọ òrukàn nínú tàrífù àwọn àfọ onímọ̀ fíkìú àìsàn ọmọ òrukàn torí pé gbàtà àti dàgbàtà àti tójú bọ́ àlèwà ń fúnra wa ṣùgbọ́n ọmọ tí ò ìbàlágà tí ò wá ní bàbá láyé ọmọ òrukàn ni tírú ọmọ bẹ́ẹ̀ bá wà bẹ́ẹ̀ àwa tá a bá wa mójútó ọmọ ọ̀hún a gbúdọ̀ bẹ̀rù ọlọ́run a gbúdọ̀ máa ṣojúṣe wa lérí àwọn ọmọ yẹn ẹ̀tọ́ wọn tí bàbá wọn fi ilẹ̀ a gbúdọ̀ fún wọn ọ̀nà tá a wàá gbà fún wọn tí sẹ̀rí àgbà gbé kalẹ̀ ni wípé ọmọ tí ò tí ì dàgbà bàbá rẹ̀ ní dúkìá ó lóko àlè lé ọmọ yẹn lọ́wọ́ torí pé kéré ọlọ́run ọba ní ká máa bá mójútó nǹkan oko yẹn ilé tí bàbá rẹ̀ kọ́ àlè kó owó tí wọ́n ń gbà nílé lóṣooṣù kákó fún ọmọ ọdún mẹ́fà ìyẹn ò lè ṣeé ṣe torí pé kò tí ì dàgbà kò tí ì gbọ́njú àlè kò lè lọ́wọ́ owó tá a wá ń gbà yìí a máa bá tọ́jú ẹ̀ àwọn expenses tá a máa ná sílé òun tílé òfin ní bàjẹ́ tọ́mọ yẹn ó fi dàgbà bá ilé yẹn á máa yọ nínú owó yẹn tí májẹ̀mú bá ń bẹ lérí ipa gbélé fún kátìkà á máa sanwó fún kátìkà nínú owó yẹn èyí tó bá ń ṣẹ́kù á máa bọ́mọ yẹn ṣéèfù ẹ̀ kó bá a lè jẹ́ pé dúkìá bàbá rẹ̀ kò ní ti parun kọ́mọ yẹn ó tó dàgbà iṣẹ́ ńlá ni tọ́lọ́wọ́n bá gbélé gbogbo ẹbí lọ́rùn ẹjá wa bira wa léèrè ọ̀pọ̀lọpọ̀ ìdílé tóbi ti papòdà ǹjẹ́ àwọn èèyàn ń ṣe ǹjẹ́ bí ń ṣe àwọn ibi tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ti jẹ́jọ́ nìyẹn jọ́ gbèjà kìyàmà ọlọ́wọ́n bá ní tẹ́ bá wá bá wọn mójútó àwọn dúkìá bàbá wọn yìí táwọn ọmọ yẹn bá wá dàgbà tí wọ́n tójú bọ́ kí ni túmọ̀ kí wọ́n dàgbà àwọn àfáà kan wọ́n ní kí wọ́n dàgbà wọ́n ní túmọ̀ ẹ náà ní pé táwọn ọmọ yẹn bá ti bàlágà àwọn àáfàá wọ́n ní rárá wọ́n ní kì í ṣe pé kí wọ́n bàlágà ọmọ mi àmọ́ ọmọ mi àmọ́ bàlágà ṣùgbọ́n kò tí tójú bọ́ wọ́n ní èyí tó wọlé ó náà ni pé ọmọ tó ti bàlágà tó sì ti tójú bọ́ tó yẹ pé tá a bá kó dúkìá bàbá rẹ̀ lé lọ́wọ́ kò ní í ṣe pálapàla ọmọ mi ń bẹ ó ti bàlágà tán bá kó dúkìá yẹn lé lọ́wọ́ ọtí ni ó fi mu tán sìgá ni ó fi mu tán wọ́n lè mọ̀ kó lé lọ́wọ́. wàyí ni anastum mi ni umu rushida tẹ́ ẹ bá rí i pé ọmọ gidi nìyí ó náà ní ẹ tó kó lé lọ́wọ́ ọlọ́wọ́n bá ní táwọn ọmọ yẹn bá ti wá bàlágà tí wọ́n ti tójú bọ́ tí wọ́n ṣe é fọkàn balẹ̀ lépa alẹ́ àndófa dúkìá bàbá wọn lé wọn lọ́wọ́ ọlọ́run ní ẹja wọ́ ń ẹkẹ́rù bàbá rẹ̀ lọ́wọ́. ọlọ́run ni wàá tulẹ̀ ẹ̀tá mọ́ amúhàlàhùn ọlọ́run láwọn ọmọ òrukàn tí ń bẹ lábẹ́ yín tí wọ́n bá ti dàgbà ẹ kó dúkìá bàbá wọn lé wọn lọ́wọ́ ilé bàbá rẹ̀ kó kọ́kọ́rọ́ lé lọ́wọ́ pé tọ́ láti bí ogún ọdún lẹ́yìn ni mo ti ń bọ ọmọ bàbá rẹ lónílé owó tá a pa lórí ilé rẹ̀ èyí tá a ná ń bẹ̀ ní tá a fi tún lé ṣe wọ́n ṣe sùúrù ẹ̀ kó lé lọ́wọ́ àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run amúrò ni ọlọ́run pa wá láṣẹ bẹ́ẹ̀ àìmọ́ṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ni àìmọ́ṣe bẹ́ẹ̀ ìyà ni tó bá dọ́gbé de alikiyama gbogbo ẹ̀yin olórí ẹbí pátá tẹ́ ti jókòó tẹ dúkìá àwọn ọmọ ọlọ́mọ ọmọ mi ń bẹ ní tí bàbá rẹ̀ fi ilẹ̀ kò yẹ kíyàwó jẹ́ nínú dúkìá tó bàbá rẹ̀ filẹ̀ ọmọ mi ń bẹ bàbá rẹ̀ kọ́lé tó pọ̀ rẹ́rẹ́rẹ́ kó tó fa yélẹ̀ ọmọ mi ń bẹ ọkọ̀ tí bàbá rẹ̀ ní kì í ṣe kékeré ọmọ mi ń bẹ àwọn ilẹ̀ tí bàbá rẹ̀ ní ń bẹ ṣùgbọ́n pàtí bàbá kú tán wọ́n dàrú mọ́ wọn lójú ọmọ wa di pé àwọn ọmọ wa ń jìyà bẹ́ẹ̀ sì ni tí bàbá wọn filẹ̀ ó ti tó fáwọn ọmọ yẹn láti lè fi jẹ́ yàn anabi wa sallallahu alayhi wa sallam kódà anabi ṣe wá lójú kòkòrò wípá wa òbí a lè sọ pé yóò pẹ́ kó yá a lè sọ pé yóò yá kó pẹ́ ká gbìyànjú àti gbìyànjú ká sapá kárí nǹkan fi ilẹ̀ fáwọn ọmọ wa ká gbìyànjú ká sapá kárí nǹkan fi ilẹ̀ fáwọn ọmọ wa àgbò abẹ́ òkúdọ̀ máa ṣe pé kótán kótán ẹlòmíì kó tó fa ayé lẹ̀ gbogbo dúkìá tó ní yóò ti lọ fi yáwó báńkì níjọ́ tó bá ti kú tán báyìí wọ́n bá gba ogun àwọn ọmọ bá bọ́ tó kólóbó wọ́n ní ah, eléyìí ah, báyìí ti fi yáwó báńkì ilé tí ọ̀nà ah, tipẹ́tipẹ́ ó parí. látara àti eléyìí ọ̀kan náà àwọn sọ̀hábà ó lọ bá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run gbogbo dúkìá tó ń ní òun fẹ́ fi gbogbo ẹ̀ òun fẹ́ fi ṣe wàsíyà kó n sọ pé gbogbo ẹ̀ pátá òun filẹ̀ fún káwọn èèyàn máa mú ànábìrin rárá ó ló da ìlàjì rẹ̀ òun fi ilẹ̀ lójú ọ̀nà ọlọ́run káwọn èèyàn ó pin mọ́wọ́ ànábì ní rárá ah, ó ló da ìdá kan nínú ìdá mẹ́ta òun fi ilẹ̀ fáwọn èèyàn ìyókù káwọn káwọn ọmọ wọn mọ ọmọ ànábì ló ti ti pọ̀ jù ànábì wa níṣẹ́ yìí ò fẹ́ nígbà tẹ ẹ bá lọ tán tẹ ẹ bá sí láyé ẹ fẹ́ kẹ́ ẹ fà wọn ara lé yín lẹ̀ kí wọ́n dọ lọ́rọ̀ látara yín ni ṣé kò lóore fún yín ju káwọn ọmọ yín ó wá máa gbé bá a bá ara kiri nígbà tẹ ẹ bá lọ tán láyé a jẹ́ pé tànàbí ń sọ fún wa bá a ṣe wà yìí náà kò sí tó burú bẹ́ẹ̀ yẹn bá lówó èèyàn lè ra àwọn plot ilẹ̀ lọ kódà kó mọ́ tí ì lò kó mọ́ tí ì kọ́ lé sí fi ibẹ̀ asset ni o lè padà wá kọ o sì lè mọ́ kọ́ mọ́ o ń nínú asset rẹ tó fi ilẹ̀ sáyé ṣùgbọ́n ẹlòmíì gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá náà ní fi jẹun bí Yorùbá ṣe máa wí yóò ní òun ọkọ̀ọ̀kọ̀ jogún òun ọjọ́ kìnnìkan òun ọjọ́ gbọ̀n kọ́mọ ó tó jogún kì í sọ̀rọ̀ gire kì í sọ̀rọ̀ gidi ọlọ́run bá wá fi wá wípé bí bàbá bá wá ṣe tó forí ṣe tó fọrùn ṣe nígbà tó wá fa ayé rẹ̀ tó wá fi àwọn dúkìá sílẹ̀ tó sì fi ọmọ lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí torí pé ọlọ́run bá ti kulẹ̀ ṣe wá sí okun ẹbí fún wa ṣáájú ọ wá ní iṣẹ́ ti délẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí báwo làwọn ọmọ yìí ò ṣe ní ráre báwo nìyà ṣe ní jẹ wọ́n ó ti wá dọ̀ràn yẹn fún yín ẹ yà bá wọn mójútó ẹ bá wọn mójútó dúkìá bàbá wọn bó ti tó àdé bó ṣe yẹ táwọn ọmọ yìí bá ti wá dàgbà tí wọ́n ti gbọ́n tí wọ́n ti mọ ẹ̀tọ́ ẹ kó dúkìá bàbá wọn lé wọn lọ́wọ́